orin dáfídì kejìdínlógún mo fẹ́ ọ olúwa agbára mi olúwa ni àpáta àti odi mi àti olùgbàlà mi ọlọ́run mi ni àpáta mi ẹni tí mo fi ṣe ibi ìsáde mi òun ni àpáta ààbò àti ìwo ìgbàlà mi àti ibi ìsáde mi mo ké pe olúwa ẹni tí ìyìn yẹ fún a ó sì gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi ìrora ikú yí mi ká àti ìṣàn omi àwọn ènìyàn búburú dẹ́rù bà mí okùn isà òkú yí mi ká ìkẹkùn ikú dojúkọ mí nínú ìpọ́njú mo ké pe olúwa mo sọkún sí olúwa mi fún ìrànlọ́wọ́ láti inú tẹ́ḿpìlì rẹ̀ ó gbọ́ igbe mi ẹkún mi wá sí iwájú rẹ̀ sí inú etí rẹ̀ ayé wárìrì ó sì mì tìtì ìpìlẹ̀ àwọn òkè gíga sì ṣídìí wọ́n wárìrì nítorí tí ó ń bínú èéfín ti ihò imú rẹ̀ jáde wá iná àjónirún ti ẹnu rẹ̀ jáde wá ẹ̀yin iná bù jáde láti inú rẹ̀ ó pín àwọn ọ̀run ó sì jáde wá àwọ sánmọ̀ dúdú sì wà ní abẹ́ ẹsẹ̀ rẹ̀ ó gun orí òkè kérúbù ó sì fò ó ń rábàbà lórí ìyẹ́ apá afẹ́fẹ́ ó fi òkùnkùn ṣe ibojì rẹ̀ ó fi ṣe ìbòrí yí ara rẹ̀ ká kùrukùru ọjọ́ dúdú ní ojú ọ̀run nípa ìmọ́lẹ̀ iwájú rẹ̀ àwọ̀ sánmọ̀ sì sú dúdú rẹ̀ kọjá lọ pẹ̀lú yìnyín àti ẹ̀yìn iná. Olúwa sán àrá láti ọ̀run wá ọ̀gá-ògo sì fọ́ ohùn rẹ̀ yìnyín àti ẹ̀yìn iná. Ó ta àwọn ọfà rẹ̀ ó sì tú àwọn ọ̀tá náà ká ọfà mọ̀nàmọ́ná ńlá sì dà wọ́n rú a sì fi ìsàlẹ̀ àwọn òkun hàn a sì rí àwọn ìpìlẹ̀ ayé nípa ìbáwí rẹ̀ olúwa nípa fífún èémí o imú rẹ̀ ó sọ̀kalẹ̀ láti ibi gíga ó sì dì mí mú ó fà mí jáde láti inú omi jíjìn ó gbà mí kúrò lọ́wọ́ ọ̀tá mi alágbára láti ọwọ́ àwọn ọ̀tá tí ó lágbára jù fún mi wọ́n dojú kọ mí ní ọjọ́ ìpọ́njú mi ṣùgbọ́n olúwa ni alátìlẹ́yìn mi ó mú mi jáde wá sí inú ibi ńlá ó gbà mí nítorí tí ó ní inú dídùn sí mi olúwa ti hùwà sí mi gẹ́gẹ́ bí òdodo mi gẹ́gẹ́ bí mímọ́ ọwọ́ mi ó ti fi èrè fún mi nítorí mo ti pa ọ̀nà olúwa mọ́ èmi kò ṣe búburú nípa yíyí kúrò lọ́dọ̀ ọlọ́run mi gbogbo òfin rẹ̀ ni ó wà níwájú mi èmi kò sì yí padà kúrò nínú ìlànà rẹ̀ mo ti jẹ́ aláìlẹ́bi níwájú rẹ̀ mo sì pa ara mi mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ olúwa san ẹ̀san fún mi gẹ́gẹ́ bí òdodo mi gẹ́gẹ́ bí mímọ ọwọ́ mi níwájú rẹ̀ fún olótìtọ́ ni ìwọ ó fi ara rẹ hàn ní olótìtọ́ sí aláìlẹ́bi ìwọ ó fi ara rẹ hàn ní aláìlẹ́bi sí ọlọ́kàn mímọ́ ìwọ ó fi ara rẹ hàn ní ọlọ́kàn mímọ́ ṣùgbọ́n sí ọlọ́kàn wíwo ìwọ ó fi ara rẹ hàn ní òǹrorò ó pa onírẹ̀lẹ̀ mọ́ ṣùgbọ́n rẹ àwọn tí ó ń gbéraga sílẹ̀ ìwọ olúwa jẹ́ kí fìtílà mi kí ó máa tàn ọlọ́run mi yí òkùnkùn mi padà sí ìmọ́lẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ èmi sáré tọ ogun lọ pẹ̀lú ọlọ́run mi mo lè fo odi kan bí ó ṣe ti ọlọ́run mi ọ̀nà rẹ̀ pé a ti rídìí ọ̀rọ̀ olúwa òun ni àpáta ààbò fún gbogbo àwọn tí ó fi ṣe ààbò nítorí ta ní ṣe ọlọ́run bí kò ṣe olúwa ta ni àpáta bí kò ṣe olúwa wa ọlọ́run ni ẹni tí ó fi agbára dè mí ní àmùrè ó sì mú ọ̀nà mi pé Ó ṣe ẹsẹ̀ mi gẹ́gẹ́ bí ẹsẹ̀ abo àgbọ̀nrín, ó jẹ́ kí n lè dúró lórí ibi gíga, ó kọ́ ọwọ́ mi ní ogun jíjà, apá mi lè tẹ ọrùn idẹ, ìwọ fi asà ìṣẹ́gun rẹ fún mi, ọwọ́ ọ̀tún rẹ gbé mi dúró, àti ìwà pẹ̀lẹ́ rẹ sọ mí di ńlá, ìwọ sọ ìrìn ẹsẹ̀ mi di ńlá ní ìsàlẹ̀ mi, kí kókó ẹsẹ̀ mi má ṣe yẹ̀, èmi lépa àwọn ọ̀tá mi, èmi sì bá wọn èmi kò sì padà lẹ́yìn wọn títí a fi run wọn èmi sá wọn ní ọgbẹ́ tí wọn kò fi lè dìde wọ́n ṣubú ní abẹ́ ẹsẹ̀ mi nítorí ìwọ fi agbára dè mí ní àmùrè fún ogun náà ìwọ ti mú àwọn tí ó dìde sí mi tẹríba ní abẹ́ ẹsẹ̀ mi ìwọ yí ẹ̀yìn àwọn ọ̀tá mi padà sí mi èmi sì pa àwọn tí ó kórìíra mi run wọ́n kígbe fún ìrànlọ́wọ́ ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbà wọ́n àní sí olúwa ṣùgbọ́n kò dá wọn lóhùn mo lù wọ́n gẹ́gẹ́ bí eruku níwájú afẹ́fẹ́ mo dà wọ́n síta gẹ́gẹ́ bí ẹrọ̀fọ̀ ìwọ ti gbà mí lọ́wọ́ ìkọlù àwọn ènìyàn ìwọ ti fi mí ṣe olórí àwọn orílẹ̀-èdè àwọn ènìyàn tí èmi kò mọ̀ yóò sì máa sìn mí ní wéré tí wọ́n gbọ́ ohùn mi wọ́n pa àṣẹ mi mọ́ àwọn méjèèjì yóò tẹríba fún mi àyà yóò pa àwọn àlejò wọn yóò fi ìbẹ̀rù jáde láti ibi kọ́lọ́fín wọn. Olúwa wà láàyè. Olùbùkún ni àpáta mi. Gbígbéga ni Ọlọ́run olùgbàlà mi. Òun ni Ọlọ́run tí ó ń gbẹ̀san mi, tí ó sì ń ṣẹ́gun àwọn orílẹ̀-èdè tí ó wà ní abẹ́ mi, tí ó pa mí mọ́ kúrò lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ìwọ gbé mi ga ju àwọn ọ̀tá tí ó ń dìde sí mi lọ. Lọ́wọ́ àwọn ènìyàn alágbára ni ìwọ ti gbà mí. Títí láé èmi yóò máa yìn ọ́ láàárín àwọn orílẹ̀-èdè ìwọ̀ oòduà èmi yóò sì máa kọ orin ìyìn sí orúkọ rẹ ó fún ọba rẹ̀ ní ìṣẹ́gun ńlá ó fi ìkáàánú ẹ̀ṣẹ̀ tán fún ẹni àmì òróró rẹ̀ fún dáfídì àti ìran rẹ̀ títí láé